الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن you عالم اليوم رضي الله عنه من بعثنا بما بقدر الله عن صومك لا تسمع بقدر بفعل وتعب صلاته فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون أوان كل kọba bí ayé ìjọdí lẹ tọ́ba pípò wa àwọn náà bá lágbára láti bàjẹ́ bí omi ìyàwó lò alilọ́kùn kẹfẹ́ rọ̀tìmọ̀ ọ̀hún ṣàárá nígbà tí wọ́n sọ fún ayé wọ́n yọ náà ọkùn fáńdà kò ṣàárá wọ́n mẹ́wàá lé sí àwọn ìjà rẹ̀ èyí tó ti fáwọn ẹrú rẹ̀ ìdẹ̀rẹ̀ adé tí ó di yé tí o lò ó kà lèmi bá ti sọ̀rọ̀ rẹ̀. nípa bọ́lá ọba nìkan láti máa ń sọ òjò kalẹ̀ láti sábà ìkọ́jà rẹ̀. ìyẹn ni pé lóòótọ́ ìwọ ọba mi ti ní bùkátà ti di. ọlọ́run máa ń sọ òjò kalẹ̀ ní sábà báwo yẹn ti ní bùkátà ti di láàyè mi. ọjọ́ tí mo sọ yóò ní gbọ́dọ̀ lè gbé ọba rẹ̀ yóò wọ gbogbo lé irú ìjọ wáyé láwọn àyùkọ kádínà ìgbéyà lẹ́nu ìjọ mẹ́ta yìí lóòótọ́ ṣe ti di tó ti pé gbé èèyàn lọ ó ń kó rúdò lọ bí ọ̀sẹ̀ ni wọ́n wọ́pọ̀ káàkiri bí àwọn ìlú ń tẹ̀lẹ̀ ní Katsina pé ìgbéyàwó àtẹ̀tẹ̀gé òjò gbé lọ láwọn àyè ìdíjí yóò lè fi ilé bí ọgọ́rùn-ún láyé fún rẹ́kẹrẹkẹ lẹ́tú bá ọmọ tó ti dàgbà tó lè fẹsẹ̀ wílẹ̀ rárá tó gbé lọ. ọlọ́run ní adé ọlọ́run ọba àdìgbà lára wa lé sí àwọn ìdára rẹ̀ èyí tó ti fáwọn ẹrú rẹ̀ èyí tá a lè sírò rẹ̀ tá a lè fòkà rẹ̀ nípa pípé sọ òjò kalẹ̀ láti sábà ìkọjà rẹ̀ lọ́run ti wọ ọjọ́ ọtí ní bùkátà sí sí láwọn àyè lọ tí ò ní kọ́ ìlú èrè ní ọ̀gbà lè jẹ́ yóò wọlé kò sì ní pé ọlọ́run ti bẹ́ẹ̀ láwọn àyè bàbá débi wípé kò ní tó láti fi dáko kò ní tó lẹ́nu. bí kò sí fọ́nà wọn máa lè gbà ọ̀la nínú ìdára tó ti fáwọn àyè bàbá yìí wọ́n ní kó tó yẹ bàbá yẹn lọ́run tí wọ́n fi wọ́n ti ní bùkátà ti ní láti kókóró láti kó ẹrẹ́ ọ̀sìn mú láti mú níbẹ̀ láti mú ìtàwọn àríyìn débi ẹgbẹ́ ọlọ́run wa sùnmọ́lẹ̀ kọ̀dára àwọn ilẹ̀ tẹ́fẹ́ tó ìbò ní bùkátà fi omi lọ́pọ̀lọpọ̀ láti lè fi dáko tó ti jáde pé ilẹ̀ yẹn ni kò lè gba òjò sára bí àwọn ilẹ̀ náà tó ti gbọ́dọ̀ ọba àdìgbà láyọ̀ adarí omi lọ sí ààyè yẹn láti lóde irú kó tẹ́wọ́ ẹni ilẹ̀ kọ́tà rẹ̀ ìyẹn ìdíwọ́ni. tó ìdí ìdíwọ́ni yìí wọn a máa pè é ní àyè áwùjọ ìjọba kí ló ń pè ní áwùjọ ìjọba ọ̀hún ẹ̀ ní ilẹ̀ òkúrò bí ilẹ̀ ọ̀dà. Tọ́sí ibi ọlọ́wọ́n bá sùpáàlù ọ̀dà ara bílẹ̀ yẹn ti rí ẹ̀rí bí ọ̀gbìn náà ti ní ojúlówó sẹ́kọ̀ọ́ ṣe ní ìdíbò sí báyìí. Pẹ̀lú ẹ̀rọ ọlọ́wọ́n bá sùpáàlù ọ̀dà ara ọlọ́wọ́n wá darí omi náírì ọ̀darí ẹ̀sìn ìjẹ́bẹ̀ẹ́. Ilẹ̀ yóò ti lókè tóbi lásán lónìí ọlọ́run tó wá ní kí omi yẹn tó gbé ẹ̀rọ ọ̀pọ̀ pa olùgbé dání ẹ̀rín ẹ̀rọ ọ̀pọ̀ pa yìí ọgbà yọ láti lẹ́yìn tó dà nígbà tó ní o bá ń lọ lọ́dọ̀ọ́dọ̀ torí ọmọ padà wà lọ kalẹ̀ ní ẹ̀yẹ́bẹ̀tì tí wọ́n bá rí nínú nípa ìgbàgbà ọlọ́run bá dá fún ọlọ́run bá lọ́lọ́run yóò di tẹ̀rọ̀kọ̀ tẹ̀rọ̀kọ̀ kó pa nígbà tí lẹ́yìn òwúrò láti sọ̀rọ̀ ìjì ìpẹ́ tí ó fi jáde lẹ́ pẹ̀lú ọwọ́ adájú kí ilẹ̀ yóò tilẹ̀ tó dé ikú lómi ẹ̀rọ ọmọ yóò tó sórí ilẹ̀ wọn òun lè dàpọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ilẹ̀ wọn lẹ́yìn wípé ọjọ́ ilẹ̀ òkú ọdún jẹ́ ilẹ̀ ìjọ lẹ́yìn tí pẹ̀lú ìkókò lè jáde rẹ̀ ọlọ́wọ́ á pé ẹ̀sùn àtúntò فلقيت تعالى ومن آله فاصلح هذا النصيب من حديث الرجيم الرسول bímọ ọlọ́wọ́ ọba ọba adó ọba akólédérò ọba tí bá ń sìnkà ẹni tó yìí. ọlọ́ọ̀bá wa ní àdébà tí wọ́n ń ṣe agbára wa omi kalẹ̀ pátáwọ̀ yóò ti wọ ohun tí wọ́n kú kódà yóò tó káàkó ló ní àwọn tó káàkó ló ni àwọn àti òmìnira tó sílẹ̀. ìyẹn ti wípé òmìnira tọ́ba kọ̀ọ̀kan láti sọ́dọ̀ á ti kọ̀ máa bẹ̀ nílẹ̀ á ti mílẹ̀ gbà bọ́ra débi wípé yìí ó lè máa kú bẹ́ẹ̀ èyí ó lè máa jẹ owó bẹ́ẹ̀. ọ̀rọ̀ náà wọ́n tọ́lọ̀ bá wá tó aṣọ nípa ní náírà yẹn ọlọ́dún wa bí ń bẹ àìlẹ́ ẹ̀ẹ́dá mi bí ti ilẹ̀ pọ̀ àwọn náà kẹlẹ̀ ní tó bá wù wá òjò mi lè bá sì kọ́ bá rọ àlè síbẹ̀. tọ́ba náà kúkọ ọlọ́wọ́ ọba sùhánù ọ̀dára ọlọ́wọ́ ní àdìsúlẹ̀ tí ó jọ yẹ kúrò níbi tó kú sí káńtà lọ́dún ní ilẹ̀ mi. ìlú ọlọ́wọ́ tẹ̀lé tó ti kó ní ibi tó bíà ọlọ́wọ́ kò sí tó kó wá sí ọ̀gá yìí. àbí ká kó lọ pápá ọlọ́wọ́ ní àbá síbẹ̀. ọlọ́wọ́ tó bá tó wà abúlé nítorí yọ wá ní yóò ṣe pé ìwé ni ẹ̀rọ àti ìfẹ́ báyìí yóò máa jó yẹn lẹ́nu ni kò wúlò fún kò wúlò fún kan ọlọ́run tó bá wà á sì bẹ́ẹ̀ ọlọ́run tó bá wúlò á ti tó agbára ọlọ́run káàdì ìfẹ́ tọ́lẹ́kọ̀ọ́ ọlọ́run tó bá tó ní wọ́n lè rọ̀ ó ti délẹ̀ kálá bí ó ti pa gbogbo ẹ̀ wọ́n kò tẹ̀ ẹ̀ kúrò rárá bí ó ti pọ̀ tọ́ba ti wọ́n lọ́wọ́ wọn máa ń lọ kálá ọlọ́run tó bá kú káà bí yóò ti tẹ̀ wọ́n sẹ́bẹ̀ yóò tẹ̀ wọ́n bí atẹ́gùn làbẹ́rẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá kú káà wọ́n tẹ̀ ara nígbà tí rẹ̀ àtìkẹ́ rẹ̀ ó sọ ọlọ́run omi tó tó kalẹ̀ tó ń kọ́ àwọn ẹlẹ́rù ìbò wọn. ọlọ́run ní bọ́mọ àwọn àlọ́rí rẹ̀ lọ́wọ́ ní tẹ́tẹ́ lẹ́rù náà tó bá jáde àtàwọn odò tó ti fi àwọn oko wa ọrùn mi irúgbìn jáde àwọn bẹ́ẹ̀ àgbẹ̀rẹ̀ wa kù àwọn ẹ̀fẹ̀ àti ìmọ̀lódún bẹ́ẹ̀ ìjára ọlọ́run wà lélẹ̀ ìlú àdàlà ẹ̀ wá ní ìdòdì ọjọ́ tuntun tó kéde àná fáwọn ọ̀dọ́ àyàn àwọn adẹ́tùwìlà tí wọ́n jẹ́ ìjọ kúrò tó ti jẹ́ fún ọ. ọlọ́run ti àwọn àyàtì ọlọ́run jẹ́ wọ́n ní à pẹ̀lú atẹ́gùn tuntun atẹ́gùn tuntun lọ jáde nínú ìlú atẹ́gùn yà ìdúrí bọ́lá wọn bá dábò wọ́n kó o méje ọ̀sẹ̀ mẹ́jọ ọlọ́run bá nípa ọ àwọn láti rí i pé aláwọ̀ kan bá wọ lọ́wọ́ ọba àdìgbò ọlọ́dẹ ọ̀dà ojú lè kú gbà mí ó ti wá lóṣù túyà ó ti ṣẹlẹ̀ sí àwọn ará rẹ̀ ó ti lè bá rọ̀ ó lè ṣẹlẹ̀ sí àwọn oríṣiríṣi ìdàgbà àbúrò rẹ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ bá dẹ́bi lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ lọ́lọ́ ìgbẹ́ wọ́n ti sọ lápá ará rẹ̀ àdẹ́bi rẹ̀ àwọn ìjọ rẹ̀ lébi lè ba arákùnrin ìdí ìsìnkú ọlọ́kùnrin ti àwọn ará èdè ansara gbọ́ngbọ́n omi àtọ́ nígbà tí ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọjọ́ rẹ̀ níbi tó ń ṣe àtọ́ àtọ́ mi àtìgbè kan níyàwó mi òkè mi tó lè rí òdì ìdíje látara ìfẹ́ yẹn rẹ̀ ni ọlọ́run wa ni tó ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọjọ́ rẹ̀ yìí wọ́n ní kálá ti tó dúró ní bẹ́ẹ̀ ni rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rẹ́ tí ọlọ́run máa ní wọ́n ti wá sáájú sáájú النبي عليه الصلاة والسلام على نبينا ومن خلفه أو إذا قال له كني كوبا ورد الله بعوامي قول لك ألا تعبدوا إلا الله أكبر الدين الثاني فسأل كل ما تجد لو تقول أيا الله سبحانه وتعالى عليه الصلاة والسلام وعلى الرسل إوضع في نخاف عليكم عذاب يوم عظيم إذن بيرو ليلو اليوم إيا جدو الكوفي قول تعالى الولاة تجعل الله بعدهم ولقالوا أن ابتدى لتأتيكنا عن آلهتنا في هوا عجبان ọlọ́run ti wá àtìkẹ́ fún káfí lè gbórí kó lọ́dọ̀ àwọn òrìṣà wa dákọ̀ ẹ̀jẹ̀ ìjẹ́ ti máa yá ẹ̀ lẹ́nu yìí láwùjọ wa fi máa ti tójà tọ́lọ̀ ń ṣe fáwa sẹ́ni tí ilé bá wú tóbi ti dáwò yẹn lọ tó kú gbogbo ẹrù lọ tẹ́tẹ̀lẹ̀ yọ̀ọ́ ra tẹ́tẹ̀ yóò kọ̀ ní ewu àbí yóò kọ̀ ní ẹ̀yọ̀ àbí yóò kọ̀rọ̀ jáde wọ́n wá sí kókó yẹn báyẹn kéèyàn sọ pé mọ́lọ́ kéèyàn mọ́lọ́ kéèyàn mọ́lọ́ lọ́lọ́ báyìí wọ́n á lọ kú àgbàdo tọ́lọ̀ ti kọ́ jáde nírọ̀wọ́rọ̀ mi wọ́n àyẹ̀kítàlẹ̀ tí wàá wá dé bá wá sí níta ìjànà ayé níta mọ̀tà ọmọ wa dá wa padà kó lọ sí àwọn ọlọ́wọ́ wa àwọn òrìṣà wa dá bọ̀ bá sí náà bí bọ̀ ọjà ìlú rẹ̀ èmi ó ti ṣe kìlọ̀kìlọ̀ ni ìyàtọ̀ ní ọ̀jẹ̀ wa tá a bá fi nǹkan ẹ̀dẹ́ pẹ̀lú ọlọ́wọ́ bá tó jọ sí ọlọ́wọ́ rẹ̀ tó wí ẹ̀ ọ̀yá tètè bá fúyà ní báyìí èèyàn kò ń tàbí ọ̀sán ní ọ̀sán bàbá ti kó lóṣooṣù ní ẹ̀ النبي صلى الله عليه وسلم قال له إنما العلم عند الله ìfọwọ́ sílẹ̀ yọ wà ní kẹkẹkẹ lẹ́nu ní àjẹjẹ ìmọ̀ ẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run èyí ti béèrè ẹ̀mí yóò dé yà wá fúláìfẹ́ ti di ya kẹkẹkẹ pa rẹ̀ wọ́n là ké sí àrọ́ ọlọ́run ti sùn yìí sí ẹni tó yẹ lè pín ẹ̀ ìdájọ́ yìí ti lọ́wọ́. Wọ́n ẹgbẹ́ yìí ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ kí à wọ́n ẹgbẹ́ wọ́n ẹ̀kú ti dùn láti. Ọlọ́wọ́ bá yẹ aláwọ̀ kúrò wá nípa ọ láti sọ ibi àti kúkú òsì ìdùnnú òkìtì. Òjò lè rí tí ó ti jó yà ọlọ́dọ̀ máa jẹ wáyà. Irú àwọn òjò kẹ́rẹ́ làwọn òjò dá lórí yẹn lọ. Tẹ́tù kẹ́sì ìyàwó tí òjò kẹ́ta lọ. Ìyàwó lọ rí fìdí ìbò tẹ lọ rí nílẹ̀ ní ìdí lọ ẹ̀rí pàdé ìbò ní ìdí lọ wọn tó tẹ lọ rí. ẹ̀yìn àgbẹ̀yẹ ka múlò ọlọ́wọ́ ìbá ti rọ ìfowó jáde káfí mọ́ ọlọ́wọ́ wà láti lọ àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́ àti ọ̀rọ̀ ẹ̀ ní pọ̀lọpọ̀rọ̀ ọwọ́ lọ fún àwọn nígbà tó yìí rí yìí ó àwọn òkú wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́lá yẹn ní àádá àárín nígbà tí ó yẹ wọ́n yẹ kó ju sáré á òjòjọ́rọ̀ fún alóde òjòjọ́rọ̀ fún alóde ọlọ́wọ́n bá yẹ sọ́lá wá báyìí kú wa bọ́ sí àjà tó dé ìyàtọ̀ ìtẹ́jú rẹ̀ káàtẹ́bí kúndùn kan bẹ́ẹ̀ ṣe sùúrù bábá jẹ́ kẹ́jú-kẹ́jú ọlọ́wọ́n ni ó kú wa bá wá ní àtúntà ẹlẹ́tọ̀ọ́ sí àgbẹ̀lẹ́kẹ́jú ìyá yẹn ẹni sọ fún yín o rí ìmùbí àdáàbò àyè ewu tẹ fún lẹsùn yìí ewu ti fẹnu rẹ atẹkùn yìí òsì pàtẹkùn yìí àdáàbò àyè ìyá tí tani tí o ní ní pẹpẹ atẹkùn kan wá rí sójà ti rò kú lẹsẹ gbogbo kẹpátá ní ọgbọdà wọrọ ìyẹn ti tẹ fún olówó irun tó bá jáde pé lè dáwóró gbogbo ìrẹ́lá tẹ́kùn yẹn máa sọ dáwóró bí abẹ́rẹ́ ọ̀sìn náà pẹ̀lú ìrọ̀sọ̀rọ̀ ọmọ ẹlẹ́dàá rẹ̀ fanamusamu wula yọrọ akẹ́kọ̀ọ́ yẹn ká tóra sí akẹ́kọ̀ọ́ torí pé alẹ́kùn fẹ́ olùkùsù olùsíṣẹ́ tó lágbára àti pẹ̀lú ìrọ̀sọ̀rọ̀ ọmọ ẹlẹ́dàá rẹ̀ akẹ́kọ̀ọ́ ti fi kí ẹ lọ ọjọ́ adájáde kí ẹ máa fi akẹ́kọ̀ọ́ yẹn lé tọ́jú kọ́jọ́ bá àjẹ́bí ọyẹ fa kélébélé ọkẹ làwọn rí yàtọ̀ ẹ̀jẹ̀ tí o lára rẹ tó lé àti pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ ọ̀hún lakẹ́fẹ́ tó fẹ́ níye fa amúkàwù yà yọrọ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àti ìlú nígbà tí atẹ́kọ̀ọ́ òtútù kọ́ lágbára inú pẹ́ tó wọ́n ó ti máa rí tẹ̀sán wọn àyà àti àwọn ìwé wọn lábẹ́ gbogbo pàtàkì wọn parẹ́ láti fi lélẹ̀ kó kẹ́kẹ́ wọn alọ́ òun láti sọ̀sọ̀ fáwọn ọ̀dọ́ tó bá yà kiri náà akúrò wọn ní kàdà kòtò ìkúlá àti wọlé tó wọn ní kàdà ìdílé tí wọn ṣàtúnṣe àti wọn wọn ní kàdà ìdílé tó wọn wọn ní kàdà tó wọn wọn أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله طبعا يقال Awak tanya, ya, dari Allah torí ó lè yọ náà mú mi dáwọn ara rí ní káàkiri ayé àwọn yorùbá dábàá sọ ibi tí bí wọn bá ọdún bẹ́ẹ̀ ọyọ káàkiri ọdún bá ti yọ náà síbi àwọn káàkiri kan lára sọ ibi ó ti ti bẹ̀rẹ̀ láti tẹ̀lé ní abẹ́ ìlà àwọn àti ìlà náà yẹ kó tó kí wọ́n tó wọ́n wọ́n abẹ́ ìlà lọ́wọ́ kó tó wọ́n wọ́n ó tó bá lọ kéde ìdí sí àwọn àkóso rẹ̀ àlùkò ọ̀hún ká nínú ẹgbẹ́ wa sọ́wọ́n látọ̀dọ̀ àyíṣà rọ́jò lọ́wọ́ tẹ̀lé àyíṣà ìyàwó àyíṣà rọ́jò lọ́wọ́ tẹ̀lé àyíṣà ó ti fi ìròyìn òṣìṣẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ àyíṣà ọ̀sánlá lẹ́ni tó ṣe yí pé ó fi gbogbo ẹnu rẹ̀ rí àwọn táwọn ẹni gbogbo ẹnu ẹlòmíì sí ní ìjìnlẹ̀ lẹ́ni ìjọba ìjọba ti ẹnu kọ́lẹ̀ torí kí ni olè lọ́wọ́ kí ni ẹ̀ ń pàmò lẹ́rìí kọ́dà wọn táwọn sọ yẹn fi tìlẹ̀ máa rẹ̀ يا عائشة رضي الله تعالى عنها قالت النبي صلى الله عليه وسلم رأيت جميعية بلاده قالوا هو إيمان níbi tí a ká orí gbogbo eyín rẹ̀ kọ́dà orí òyìnbí rẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ lọ pẹ́ sàtẹ̀lẹ̀ ọ̀gbọ̀n ọlọ́mọrí àbámi dọ́là tó kálù ẹ̀lú sẹ́ẹ̀ ẹ̀rí ọ̀kìbì ọ̀làdẹ́sì ọ̀gbọ̀n ọlọ́mọrí.

táwọn yẹn bá rújú inú wa bá lù yàrá ìka ni wọ́n sọ̀rọ̀ yìí inú wa bá lù wọn máa yọ tẹ̀tẹ̀ lẹ́nu tó rí rẹ̀ kẹ́rẹ́ yìí pé òjò tó sùn yìí òjò lè rọ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìdá tẹ́lẹ̀ ìrètè nígbà tí o ti ta lọ sọ̀tún sọ́ọ̀mà ayọ̀ lọ́la tọ́wọ́ bá rí òjò tó sùn òjò rẹ̀ lẹ́yìn ó ti mọ̀ ìyàwó ìta wá sí ibi lọ́dún ti ta lọ́wọ́ ìjọ ti kẹ́ ẹ̀ tó bá sùn obìnrin máa ń kọ́lé lọ́wọ́ nígbà tí máa wọ ìyẹn tó ṣé àkẹ́dálẹ̀ ìyẹn àti ọjà sọ ìyẹn lẹ́yìn. ìgbà táwọn èèyàn tó lójú ti kọ́lé lọ́wọ́ ìjọ lọ́wọ́ ti rẹ̀ àìdá. kí n lọ bẹ́ẹ̀ fi mí lọ́sẹ̀ balẹ̀. kọ́lá jáde kọ́jọ́ tó ń ṣe ìyá fẹ́fẹ́. torí wọ́n ti jẹ́ ìjọ tẹ̀lé yàrá bí أو يتولى عن عليه الصلاة والسلام وعلى نبينا والتولى فلا تكن كل ترى ولا غيرها سواء كان جلوس في جاره وحديا الله تعالى جرايا أهل الإمام أحمد رحمه الله إلى الثواب لا تدعي رضي الله تعالى عنها ولذكر رسول الله صلى الله عليه وسلم وعائشة وأنصارها ọ̀dọ́ba rẹ̀ tí ó jù sóòrò ní àbúrò sọ́mà tí bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kódà yọ pa òun tí bá ń ṣe fìdí tí ó jù sóòrò lọ́wọ́ pa òun tí bá ń ṣe fìdí. wọ́n ti kódà bàbá yẹn kọ́ wà níbi tó ti ń ṣe lọ́wọ́ yóò jọ máa sọ ní pé ọlọ́run máa ń ṣe àkóso ní kábí ìṣàmì máa ń fi ìwà lọ́wọ́ òun wà ìtọ́ rẹ̀ níbi lábúrú tó wà nínú ọ̀jọ̀dá owó ìwọ̀n sí wọ́n tún lọ tọ́ba ní kẹ́ fún yẹn wọn làwọn túká tọ́lá wọn bá túká àdúgbò ọlọ́ tọ́ba wọn arọ́jù èrò sàkẹ́rì tọ́lọ́ àtọ́lọ́ tó bá sọ ọlọ́ àwọn ọ̀sán yìí bá bẹ̀rẹ̀ síra ìgbòjò tọ́lọ̀ yìí yóò tó tó tó wúlò ẹ̀wọ̀n kó tó di ọjà wọ́n ká kọ̀ọ̀mọ̀ dára lójú rẹ̀ kó kọ́kọ́ tó tó ìlú àti ẹni wo ni wọn lò dáwà ní ọ̀rẹ́ agbára ó ti máa lọ títí ó lè má tó lórí ìjọ rẹ àdúrà ìlú ń ṣe kí ọlọ́run bá lọ sára nínú tó ń ṣe lápò tó jà yẹ lẹ́yìn tó lè jọrọ fẹ́rẹ́ ọdún tó bá tó àárọ̀ àlejò tó ń wọ́n lọ́wọ́ wà bá tẹ́lọ̀ pé ọlọ́wọ́ àwọn ọ̀sọ́ yìí rà bẹ́ẹ̀ rà ọjọ́ yìí tó tó lò lò lò. àlejò tó ti rọ̀ nínú rẹ̀ ìgbàwọ̀ àpàdé ti lábọ́dọ̀ àyè lọ́jọ́ lọ́dọ̀ àyíká. gbogbo ilé àkọ́kọ́ fún ayé tí àwọn tá a jẹ́ kùtù ní kí náà máa ti. nígbà tá a ti tọ́ ní ọlọ́run ti ń fi òjò dára láwọn àyè kọ̀ọ̀kan. kí làwọn máa ti nígbà tá a bá ti lé ojú lóṣù. ẹgbẹ́ wa ti fi síwájú ti jọ lọ́wọ́ lọ́wọ́ kálẹ́gùn máa ń fẹ́ nílé ọjọ́ máa ń fẹ́ nílé ọmọ ọ̀rọ̀ إن إني أسألك خيرها وخير ما فيها ọlọ́run yẹ kí lórí ìdájọ́ atẹ́gùn yìí àtòrí tó bá tó rẹ̀ ọ̀fẹ́ rọ̀ta fún ìlàsẹ̀dẹ̀ àti orí tó wọ́n fi rí atẹ́gùn yìí àti wọn bá gbé orí wọn bá gbé orí atẹ́gùn. wà á ó ti ká kí sọ́kùnrin hà bó ti wá sọ ọ̀rọ̀ ọlọ́run ọba níbi aburú afẹ́fẹ́ yìí wọ́n sọ́kùnrin máa fi hà àdàbò tó wà tó rẹ̀ wọ́n sọ́kùnrin máa ọ̀rùn ìlàsẹ̀dẹ̀ àti ẹ̀ ìyàwó àyè ọjọ́ wọn tó lọ àìsà ọjọ́ àjẹsẹ títí lè ka kú ẹ tó lọ tó kú lẹ dẹ́ẹ́dẹ́ wọ́n ti kọ́ lọ sí lọ wọ́n ti jẹ́jì bí ti wọlé bẹ́ẹ̀ ni ọba jáde bí ti wọlé bẹ́ẹ̀ ni ọba jáde bí ti kọjú àwọn ẹ̀dọ́ máa kẹ̀yìn lọ́wọ́ kọ́má ti wá ní kóso padà rọ ojú àjẹjẹ wa tó ga sọlọ́kọ́ ọba ayọ̀ sọlọ́kọ́ ìyá wa ní ìdáni bóun ní mọ̀tọ́ kó wọlé nìyẹn lọ́wọ́ àti ilé ìkójútọ̀ ọlọ́run ìwòlẹ́ ẹ máa ń ṣe lórí ìkójọ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ó jẹ́ bẹ́ẹ̀ ń ṣe báyìí òjijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtúnlábí làálàmù yá àìṣà ẹ̀rẹ̀ àìṣà bọ́yọ̀ ìjọ náà wọ yẹ àwọn àwọn ẹlẹ́sìn ìjọ náà wọ kójú yọ̀ọ̀rọ̀ ọmọ àjàkú ní gbólóhùn kójú yọ̀ọ̀rọ̀ awo ajo ààrẹ ìlú awo ajo lónìí ọjọ́ bá bẹ rọ wá àti ojú yàrá wà lẹ́yìn. ìlà ìlàlá ọ̀rọ̀ tẹ̀lé àyè ní la máa la dẹ́ nípa yìí òun ya pata daadaa ilu aare isola salam wa ala nabi ila yii le won lo to to to wole fun ojo ba be ro wa ati oju yara wa leyin ila ilala oro tele aye ni la ba la de ni nipa o oun ti ibeere le ba ta wọn ta ibi èyí ti tàbí sọ́mọ́ àtàlà tó pa ya tí ó ya ọ̀rọ̀ ìyá ìlú mọ̀ nílùú yìí. lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọba tó hàn lọ́dún ọ̀dún ààrẹ tọ́lọ̀ ọba tó yẹ pé wọ́n mọ̀ káàdùn lọ́wọ́ lè wà nínú ọ̀rọ̀ wa lọ́dún kò ṣe é ṣe. ọlọ́run tẹ̀tẹ̀ wáyà nígbà ti òkú wà láàrin wọn. èyí ló ti lágbára jùlọ ìrọ̀lọ́ tó ń fi áyà yìí òun ni pé káwọn àyè àdébí sọlọ lọ́wọ́ àlùfẹ́lá ẹ̀rú bá a ẹ̀rú bá a lórí ẹni tó lè fẹ́ kò sí lú àwọn ẹ̀fọ́ ìta àwọn ẹni ẹ̀ka ìgbàlẹ̀ tó bá wọn sọ̀rọ̀ àbá lọ́wọ́ ọba lọ́sọ̀rọ̀ ìgbà ẹni tí ọba ti láàrin wọn kí ọba ti bá wọn nípa ìlú lóṣù. kí bàyọ̀ fún abájú á ń bèrè bèrè kẹ́ bọ́lá ti ajá bí mo lò rọ̀ ọwọ́ tó pàtó láwọn yẹn tí ẹ bá ti ta tọ́lọ́ ní ni wàhálà bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa ni ẹ̀rẹ́ tó bá ti ní pàtó lòlò bẹ̀rù ti fẹ́lẹ́ ta tẹ́bi ti tẹ́bi bẹ̀rù lé lórí gbígbá tójú rẹ̀ ọ̀bá gbé lọ ó sì súnmọ́ sọ àlọ́ ọlọ́run tó tó sí lọ́wọ́ jẹ́ bákan náà tọ́wọ́ á gbé kéèkì ẹ̀wẹ̀ ẹ̀ ọ̀gá ọ̀sọ̀ gbé kéèkì ọba lọ bójú ọba wọ́n kéèkì lọ wọ́n ní fàyà tí ń dé máa tẹ̀lé ìfọ̀lọ́ wọn àjọ fẹ́lẹ́ òun ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ tó máa jẹ́ kéde rí ìdílé ọlọ́run bá rẹ̀ kẹ́kẹ́ ní wọ́n bá fi padà yìí ó lè padà pẹ́ ìsìlámù nítorí báwọn ọba bá tẹ̀lé ìdílé rọ́ọ̀ bá tẹ̀lé àyẹ̀lé ọmọ àti àtò ló bá tẹ̀lé ayé. àti ọlọ́run bá àtò ló bá tẹ̀lé ayé. òtún bá tẹ̀lé ọ̀sán ọ̀sán المية يا رب اللهم اهدنا طيبا طيبا سريعا نافعا غير عاجلا غير آجل اللهم اهدنا عبادك ومآتبك واشكر رحمتك واشكر رحمتك وتحقيق أسمك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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على وعلى آل إبراهيم